سعيد الخدري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا رفع رأسه من الركوع قال اللهم ربنا لك الحمد ملء السماوات والأرض وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رواه مسلم وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظم على الجبهة وأشار بيده إلى أنفه واليدين والركبتين وأطراف القدمين متفق عليه وعن ابن بحينة أن رسول الله صلى الله عليه وآله وسلم كان إذا صلى وسجد فرج بين يديه حتى يبدو بياض إبطيه متفق عليه وعن البراء بن عازب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا سجدت فضع كفيك وارفع مرفقيك رواه مسلم وعن وائل بن حجر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا ركع فرج بين أصابعه وإذا سجد ضم أصابعه رواه الحاكم نعم wọ́n àti tì í wọ́n ní irun anabi wa muhammed sallallahu alayhi wa sallam ti sẹ́rí. Hadith alákọ̀ọ́kọ́ ìyẹn hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu. Wọ́n lé anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ẹni tó ṣe é pé nígbà tó máa kírun débi gbígbórí sókè láti rúkú ọ̀ wọ́n máa sọ é pé allahumma rabbana lakal gbogbo aná láti máa sọ eléyìí nínú ká gbọ́ pé allahumma rabbana wa lakal hamd àbí allahumma rabbana lakal hamd àbí rabbana wa lakal hamd àbí rabbana lakal hamd àti sọ pé mẹ́rẹ̀ẹ̀rin yẹn kọ́ gbogbo ẹ̀ ló fẹsẹ̀ rìn lẹ̀ dídà kó wa nù sọ hí àbí kó wa nù ọ̀kan nínú méjèèjì. wọ́n wá fi kún yín pé mil as-samawati wal ard wa mil ama ṣe tẹmí ṣe ba'd ahla as-sana'i wal majd ahaqqu ma qala al-'abd wa kulluna laka 'abd la ma allahumma la mani'a lima a'tayt ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رواه مسلم wípé allahumma lakal hamd Allahumma lédè lárúbáwá ó túmọ̀ sí ya Allah Allahumma ìtumọ̀ rẹ̀ ní ya Allah torí kété bá wo Allahumma ẹ̀rí pé Allahu ni Allahu ni wọ́n á fi mímún mushaddada wọ́n fi sí parí rẹ̀ mímú tó gba ṣẹ́dà wọ́n wá nípa rẹ̀ Allahu wọ́n á fi mà sí Allahumma Allahu yẹn gbogbo ara ti mà ṣùgbọ́n mímu ṣàdádà yẹn wọ́n fi dípò yá ìyẹn ni pé yá Allah torí náà ìtumọ̀ rẹ̀ ni ìwọ ọlọ́run lakal hamd nìkan ni gbogbo ẹ̀yìn tiẹ̀ nìkan ni gbogbo ẹ̀yìn níbo la ti rí tiẹ̀ nìkan òun náà ni síwájú sí látà síwájú alhamdu látà tó síwájú alhamdu obìnrin wa yìí pé wọ́n ti fi hàpọ̀ níbẹ̀ kéèké ti tẹ̀lómi àti tọ́lọ́ nìkan. Ìjọba bá sọ pé Allahumma alhamdu laka ìfẹ́ ní ìtumọ̀ tó pé yẹn gé tí ẹ lẹ́yìn ẹlòmíràn lè ní. wọ́n gbàdá wá sọ pé lẹ́kẹ̀lẹ́ hàn tí ẹ ní gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ ni òun nìkan lọ́lẹ́sẹ̀ fẹ́ẹ́ sí nǹkan míì fẹ́ẹ́lú sí báyìí ọlọ́wọ́ bá nìkan lọ́lẹ́sẹ̀ sẹ́yìn. من السماوات والأرض ẹ̀yìn wo la ń sọ̀rọ̀ rẹ̀ sákòtù ọlọ́run ọba nìkan ni báwo lẹ́yìn náà tó ẹ̀yìn tó tó gbogbo àwọn sọ́nà àti gbogbo rẹ̀ ó kún gbogbo sọ́nà méjèèjì ó sì gbogbo méjèèjì tíyẹn bá láti máa lo irú àwọn gbólóhùn àdúrà tó tó lè dípò tó lè dípò rú àwọn gbọ́dọ̀ owó iyebíye ẹwọ yìí ládàá tí yẹn wà tó bá wí gbọ́dọ̀ ìwọ ọlọ tí ẹnìkan ní gbogbo ẹ̀yìn ń ṣe lẹ́yìn tó ṣe wípé ó kú gbogbo sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì wọ̀míl àmàṣe tẹ̀mí kẹ́hìn bẹ́ẹ̀ tó sì kó gbogbo nǹkan míì tí wọ́n ọlọ́run ọba bá fẹ́ yàtọ̀ sí méjèèjì àti ilẹ̀ méjèèjì tí ẹnìkan ní gbogbo orú ẹ̀yìn bẹ́ẹ̀ sí. ahẹ́lẹ́ sẹ́nà ìwọ méjì ìwọ ọba tó ṣe pé wọ́n ló ní ẹ̀yìn àti títóbi. ayé ìyá ahẹ́lẹ́ sẹ́nà ìwọ méjì ìfún tó ṣe pé fásitì ọwọ́ àbẹ̀rẹ̀. ike ìyá ahẹ́lẹ́ sẹ́nà ìwọ méjì ìwọ ọba tó ṣe pé wọ́n ló ní ẹ̀yìn ìwọ ló ẹni títò ìfẹ́lò mi ti lẹ́yìn àkọ́nà ìfẹ́lò mi ti ìlọ wà. àkọ́kọ́ máa kọ́ ọ́ lẹ́rẹ́ èyí tó di òdodo nínú ntẹ́rù sọrí lọ́rọ̀ èyí tó di òdodo nínú ntẹ́rù sọrí lọ́rọ̀ wọ́n lónà lẹ́kẹ̀ẹ́ àjẹ́. gbogbo wa náà àtijọ́ ìtìsẹ́ níwájú wọn náà bá ìtẹ̀sẹ̀rú ohun tẹ́rú sọ tọ́jú òdodo gbogbo wa ẹrú rẹ̀ láti gbé kí ni ẹrú sọ tọ́jú òdodo ọ̀nà ìrọ̀lọ́ kò o lè dínà tó ọfẹ́ láti fún ní mọ́ni kò sí ẹni náà ó lè dínà nǹkan kan tó lọ́wọ́ wa tó fẹ́ fún ọ tẹ́wàá o rẹ̀ mọ́ ọ̀ níbi ìtọ́nà ọba bá pè é tiẹ̀ tiẹ̀ lè tó láti lè wọ́n máa tẹ̀ ọ́ lọ́wọ́. ìgbà pọ̀ kí wọ́n á ní wàhálà ní wàhálà táwọn á nàgà ní sásìkò rẹ̀ tí tó láti tira wa léṣe pé tí nǹkan náà bá dé kọ́ má ba wa lálàáfíà ìtẹ̀síwọ́ mi yẹn ti wà ní ìtẹ̀sí òtí dé láti máa nàgbà láti máa nàgbà láti máa nàgbà èyí tá à ń ti nàgbà wọn láti gbà wípé ká dúró lórí lórí yẹ lọ́ba yẹ ẹ̀sẹ̀ bá dá nǹkan yẹn wá dé lásìkò tiẹ̀ ọba wa lẹ́sẹ̀ ti ṣe kéde ló ti ilé tó bá mọ sí mẹ́nu àdìsí báyìí wọ́n bá ní wàhálà rẹ̀ mọ̀ láyé ilá máa ní àlìmọ́ àkọ́ yìí kò sí sẹ́ni tó lè dínà sí wọ́n náà bá fẹ́ fún ni mẹ́ni. ẹnì kan àlọ́ pé dínà tó kọ́ máa ti ọ̀rọ̀ wọ̀ níbi. orí ẹ̀ láti ṣọ́ra ìbùkún ilá máa lẹ́mú yẹn kó tọ́mà wọ́n láti bí tu àlẹ́ máa fà á tẹ̀ ìṣòro náà. lẹ́yìn ẹni tí ọmọ nàgà tí nǹkan tí àsìkò rẹ̀ ti tó ti pápọ̀ ti bọ́ ọmọ lọ́wọ́ àsìkò rẹ̀ ti tó àní ìsìnyìí àwọn alágbó mẹ́sàn àárọ̀ nàgà oúnjẹ ọ̀sán pé kò tí ì lẹ́nu àbí wọ́n ti máa rẹ̀ ẹ ẹ̀ máa rùn kéèké mi. rẹ̀ tó dépò báwa o ti kọjá. wọ́n sì lè má jẹ́ pé pé yóò máa nàjà wo tí ò tí ì fọmọ ọlọ́wọ́ nítorí ojú kòkòrò wọ́n sì jẹ́ pé ọmọ sùn lẹ́ni tí ń kábàámọ̀ lórí ẹgbẹ́ ti bọ́ ọmọ ọlọ́wọ́ ẹbí bọ́ ọdún bọ́ náà wọ́n para rẹ lórí rọ́ ìgbà ọ̀sẹ̀ ìkẹsàn bọ́ òtún bẹ̀ tó fún mi náà ti bọ́ ọmọ ọlọ́wọ́ nǹkan kan lọ́gbọ́n ẹgbẹ̀rún kejì rẹ̀ ti bẹ̀ lọ́dọ̀ọ́ torí ẹ àwọn alẹ́ kankan ọwọ́ àbà àwọn sáré wọn á rọ́ọ̀ṣù wọn lọ síbítù wọn á ní tẹpílẹ́tọ̀ ti háì wọn máa pa mi sí ọlá ó tún máa náwó yẹn lówó dànù. rẹ̀ láàmáà ní àlejò àwọn kò sẹ́ni tó lè sílẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ bá pè é yẹn náà tẹ́lẹ̀ ìdára ẹ̀sìn ìlànà wa láti wọ́n ti mọ̀ pé kọ́lọ́ bá kọ́ lọ́sẹ̀ ìgbò òbí náà tẹ́lẹ̀ kéde ẹ̀mí nínú ọba tó ní má tètè lọ́wọ́. wala mu'tiya lima mana' nítorí ọmọ bá ti fẹ́ fún yàn kò sẹ́ni tó lè fún yàn máa ní bọ́ọ̀lù padà kò ní mọ́dá padà kò ní gbogbo wọn kiri kan lọ́ba tó ti di ẹsẹ̀ ní ojú ọ̀run mú gbogbo ẹ̀ tó lọ́wọ́ bá bá ní kò ní tí ọ lọ́wọ́ ọkàn tó kọjá lọ bẹ́ẹ̀ lòdì. wala mu'tiya lima mana' nítorí ọmọ bá bá kọ̀ láti fún yẹn ọ̀sẹ̀ni tó lè fún yẹn. eléyìí ọmọ ti di àdéhùn ìmọ̀ àdìgbò fún yẹn. ìyá ọmọ mi pé máa àpò ọ̀gájà lẹ́mìẹ̀kọ́ lẹ́yọ̀kúlẹ̀ à wọ́n máa àpò àgá lẹ́mìẹ̀kọ́ lẹ́yọ̀kúlẹ̀ èyí tó rí àkọọ́lẹ̀ kò ní rí òsì lọ́pàá lọ́kiri. èyí tó ti bọ́ ọmọ lọ́wọ́ kò sáfọ́ọ́lẹ̀ kó lù lọ́pàá ló ti bọ́ ọmọ lọ́wọ́. torí ẹ̀ kí má ní lágbára wọlé ayé ń fa o gẹlẹ jẹjẹ mi gẹlẹ jẹjẹ wọn ní ìyẹjú oníyẹjú kan ìyẹjú oníyẹjú kan ìrètí láǹfààní lọ́dọ̀ wọn náà lọ́ọ̀kì onílọ́ọ̀kì kan ìrètí láǹfààní lọ́dọ̀ wọn ẹ̀gbọ́n náà lọ́ba kọ́ dáadáa mọ́ torí ẹ̀. àdéhùn yẹn nù wọn náà wọn nígbà tí wọn gbé sókè láti òkú ọ àwọn náà gbọ́dọ̀ gbìyànjú láti máa ti bẹ́ẹ̀ nítorí súnà mẹlẹ wa sọlọ bá àríwá rẹ sẹlẹ اللهم لك الحمد ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أو بمن يمنع منكم سير عن صلى الله عليه وسلم ọ̀pọ̀lọpọ̀ قومي eléyìí ní wọ́n fi máa sọ̀rọ̀ púpọ̀ ìrìkù ti pọ̀ lẹ́nu yorùbá ربي لما منعت ẹnì kan ò lè sílẹ̀ sọ́nà ọba kọ̀wọ́ alẹ́ dáadáa ẹ̀ṣẹ̀ pàtàkì ara rẹ̀ kékeré. tó wọ́n náà mọ̀ ọ́ fi ẹgbẹ́ mi náà tó sẹ́ńtì lè fún ẹni tó lọ bó fún ẹ ẹ̀ka ń gbàdá pẹ̀lú àwọn tó lọ sòkò owó kọ́ ẹ̀dọ́ tó síyà lẹ́gbẹ́ ìyà tí ń tẹ̀bi táyà mọ́tò ní tẹ́lẹ̀ wà lọ sòkò owó ló ẹ wá sọ pé ẹnì kan lè fún yẹn ní tọ́lọ̀ ọ̀bọ̀ fún yẹn láti tẹ̀lé lọ́wọ́ fún lówó náà ó fún bọ̀ lórí ibú àbí gbogbo ẹni tí bá lọ fún bọ̀ ó náà yọ lówó lọ́pọ̀lọpọ̀ wèrè tó kú sí ìyẹn tí làwọn náà gbà fún abẹ́ lówó bọ́ọ̀lù ni wọ́n wá já sóko ẹni tí ò sì tó ní tiẹ̀ náà dàrú tiẹ̀ náà já sóko olówó orí ibú náà lọ́lọ́ gbà nu wa ẹni tó sílẹ̀ yìí má báyìí wọ́n máa fi ní láwọn àgbẹ̀rẹ̀ yọ jẹ́ ẹgbà tó tó ọkọ̀ wọn láti bí bá máa kí ọ̀rọ̀ èyí tí wọ́n ti tó ọgbọ́n àgbẹ̀fẹ́ nu wọn ẹgbẹ́ ìdúró owó fún yẹn ọgbọ́dọ̀ lọ fi òkèlè àìní ìgbẹ́ gbóná lórí àtìkà ọgbọ́dọ̀ fi ìgbẹ́ láàrọ̀ láàrọ̀ èyí lọ́lọ́ kéde yẹn bá. olórí ẹsàmàlà ìdíjẹba yọrọ ìjó tó máa rẹ́rìn kọ́kọ́rọ́ bá ń jẹ́ lórí owó lérò ẹ̀yà ilẹ̀ àwọn òbí lẹ́ ẹ̀jọ̀ bó ti jẹ́ mbẹ́ o ẹnìkan wá sí òun lẹ́yìn àti ìṣòro wa ìṣòro ìṣòro ìgbà tí ó dúró sókè láti lè kó ọwọ́ àti. Ìjọba àgbà alhamdulilayi hamdan kathiran tayyiban mubarakan. Ó sún lẹ́yìn náà ti dúró sókè láti lè kó. Wọ́n á ní alhamdulilayi. Ẹ̀sìn wọn kí ṣe wá ti sí alhamdulilayi náà lẹ́nu. Sàmúlò tó fi fún hamdan. كثيرا طيبا مباركا Nanti kan buku jaya dan surat pun ada sekali. Nanti soal itu. Yang hari malaikat melu ni doktor. Tí o ní ká ló wọ́n ń tẹ̀ bí àkọ́kọ́ ládàá kọ́. Èmi ní kọ́ ọ̀pọ̀lọpọ̀ èmi ní kọ́ ọ̀pọ̀lọpọ̀. Ìbẹ̀rẹ̀ mi dúró lọ́la. Àwọn sọ pé àtẹ̀jú àtẹ̀jùtù wọnú ẹ̀ tí ìgbà tí ìgbà mi sọ̀rọ̀ máa ní sẹ́lẹ̀ wọ́n sọ fún wa pé lówó ìdá. Ẹ̀sìn ọba ti kékeré wọn kọ̀ ọ̀tọ̀ àmìlélá. Olùkọ́ sọ pé kọ́lé máa ń mọ̀ wá rọ́pẹ́ bí àmìlẹ̀kẹ̀ ní ọ̀tọ́ ìlú ọ̀dọ́ àkọ́sí wọn olùkọ́ sọ bẹ́ẹ̀. Tòṣùwọ́n bí ilé ìgbé àwọn akéwú bí bẹ́ẹ̀ kò sì tó burú bẹ́ẹ̀. Àti bẹ́ẹ̀ àdéhùn àwọn àmì àti bẹ́ẹ̀ láti wá lọ sí ilé ẹ̀rọ akúwé rẹ̀ náà الحمد حمدا كثيرا طيبا مباركا سبحان الله تعالى وملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد أهل الثناء والبيت أحق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع لا يجد منك الجد قد عصوه ليلة لقام السلطان زي ما جيما الإمام النووي رحمه الله إنه أسرع فسأل وأقوى أسرع جفني ربع الصالحين wọ́n ní tí ẹ bá jẹ́ ìgbà títí lọ yẹ kí ẹ lọ sọ àwọn tí wà lẹ́yìn wọn á wí débi tí òfin tọwọ́ lápá ìgbọ́nà gbogbo owó gbogbo ẹ̀ délẹ̀ o kò ní lé wọn láti wá sí òun lẹ́yìn rẹ lọ́la òtún wà lálẹ́ ìgbà tí wọn ti kọ́ omi délẹ̀ yóò fa àwa wí àti náà wà mọ́sálásí má má jẹ́ fàtà má jẹ́ bàbá fìtínà tí wọ́n jẹ́jẹ́. ìjọba àwọn ìjọba wí dé òní ti sábà bí àti ilé wọn òní kò wí dé lọ́wọ́ pààyàn ọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ àkọ́kárí. lọ́nà tí ń ṣe اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه من السماوات ومن الارض ومن ما شئت من شيء بعد اهل الثناء والبيت احق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما عصيت ولا معطي لما منعت ولا ينفع ليس منك الجاه أو ربك ومن هو دار في نكرو يا غالي لكن كما الله ربنا ولك الأمر يرى لنا فدا ما ilé kápá yọ lọ ká sọ̀rọ̀ àkókò rẹ pọ̀lọpọ̀ lọ́gbà tí kí ọlọ́wọ́ bá wà kọ́ àlùbọ̀ ẹ̀yìn ọba tẹ́lẹ̀ gbé orí mú oṣù orí orí ti eléyìí dá pa ọ̀rọ̀ sílẹ̀ ìyá wọn ti gbé tó bá ti gbé lẹ́sìn ẹ̀rẹ́ ti agbọ̀kárí láyé mẹ́ ètò agbọ̀kárí láyé mẹ́ yóò ní ká jáde lábẹ́ àti apé òkò láti torí pé ọlọ́run agbẹ́lẹ̀ sọ̀rọ̀ káàdì àní ṣé ọlọ́run rọrọ̀ tí mo fi ẹni tẹ́ ẹ fẹ́ ju fún ogún fún lọ níbi tẹ́ ẹ fi sọ̀rọ̀ fún pé irun yóò ìwọ ọlọ́ọ̀ni àti ìdáwọ̀ èèyàn jọ pín jọ pín kínni torí ẹ ẹ gbọ́dọ̀ fi gbọ́dọ̀ fún ogún fún lọ lọ́jọ́ ọjọ́ pé lójú àwọn èèyàn ìrìn rẹ̀ ti da fáìfáì ninety percent tó bá ti wá fún ọ nìkan bá ti fá lè gba kọ́ọ̀kì tẹ̀ ẹ̀mọ irú ọ̀rẹ́ lórí ẹ̀ ẹ̀dẹ̀gbọ́n. lẹ́yìn àwọn máa dé kàbílẹ̀ ní àbúrò tí wọ́n fi wọ́n àti àwa nígbà náà bí muhammed sallallahu alayhi wa sallam sọ pé أمرت أن أسجد على سبعة أعظم apamilasẹ láti máa forí kalẹ̀ lórí àwọn oríkè méje lórí àwọn egungun méje apamilasẹ talọpàá náà mi láti bẹ́ẹ̀. Allahu Rabbil Alamin. Wọ́n dárúkọ kọ́nà lọ́kàn ànábì láti bẹ́ẹ̀ lil ilmi bil amir nítorí bá a ti mọ̀ta lọ́pàá láti. Torí ẹ̀ ó lọ́nà ń pa òun láti nígbà tó ọ̀rọ̀ àforí kalẹ̀ tó ọ̀rọ̀ àforí kalẹ̀ lórí egungun méje láàrọ̀ ọ̀rọ̀. Ìlọ́ yẹ ká ṣàkíyèsí eléyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n ti ń pè é ṣùgbọ́n yóò lọ ó sọ̀rọ̀ pé kí abá ti wó lulẹ̀ ó parí sẹ́lẹ̀ ìyẹn tó gbogbo ẹni tó bá forí sẹ́lẹ̀ ó gbọ́dọ̀ ṣàkíyèsí pé méje nínú àwọn oríṣi ò lọ́sàlẹ̀ dáadáa nígbà tí. ànábì kẹ́ ànábì ti la wàhálà bá ọmọlẹ́yìn rẹ̀ lọ́rùn wọ́n tún sàlàyé àwọn oríṣi ìfọ̀ wa ẹ̀fọ́ lè fi lẹ̀ bẹ́ẹ̀ torí ká lóko ọmọ ìgbìyànjú ní gbogbo àwọn àlejò ra wọn ànábì wa ni. على الجبهة بوجه وأشار بيده إلى أنفه ألا فقال إواجه أنا بتواتي بعد إواجه فتوافى واتمه وتقاتمه yẹn ké iwájú àti mú wà ìjọ wa tó wípé ká forí kalẹ̀ gba iwájú ọ̀pá kan nínú ọ̀há ọ̀dọ̀ ìdí ọ̀la ti ṣe bẹ́ẹ̀ kò ní o. ìgbà náà ló ń bá àti ọ̀nà nígbà tó ti pé àwọn ètùtù méjì wọ́n tọ́ka síwájú wọ́n sì tún fi ọwọ́ tọ́ka sí mi. eléyìí tó kúnà sí wípé tá a bá kùnà láti fi ìmúnà sẹlẹ̀ àti ìtọ́jú àti ìtọ́jú àwọn kẹlẹ́ bíi màlìkíyà wọ́n ní kò burú tọ́ba borí kalẹ̀ tó fi mú kalẹ̀ torí kó orí náà wọ́n fi kalẹ̀ tó fi oṣù tó di àtọ̀ sínú báwọn ti sọ. àyíké bẹ́ẹ̀ ni lédè lágbára wọ́n ti rí àti fihàn ní ìpèké láì sínú bẹ́ẹ̀ kò fi borí kalẹ̀. torí ẹ̀ ẹ̀rọ pé náà ẹ̀rọ tó sọ borí tó fi mú kì ẹ̀jọba ti bá àwọn tó fi borí kalẹ̀ fún wa ní tí ẹ bá fi lókè rẹ ní gbórí òkè. torí ẹ orí àti orí ẹni bá sọ pé imú egun méje rẹ sọ egun méje ṣé egun á ní abẹ́ ran wípé bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ náà lé gbogbo ìdàgbélé ibẹ̀ ìdàgbélé ibẹ̀ nítorí ni wọ́n jẹ́ gbogbo láti ti mọ̀ pé tó pọ̀ jù lánàá fún ìdájọ́ a lè sọ pé egungun mẹ́fà àbọ̀ àbọ̀ tó fi gbé méje ọ̀jẹ̀ ní ìgbàlódé nítorí pé alákọ̀ọ́kọ́ ó jẹ́ a and b ó náà níwájú àti ìmú ó ti dàjẹ́ pé tẹ́ bá yọ kánná ń bomú mo lọ́nà tó parí sí yọ parí sí ìlú àmọ́ wọn kọ́ kíkọ́ tẹ inú rẹ mẹ́lẹ̀ débi tí ó tó adé ké gún lọ́kùnrin lẹ̀ á ah, ah, àtúnṣe lẹ́yìn tó bá ń sábà síbẹ̀ ẹran mọ́ yẹ. ìwé ilé jẹ alákọ̀ọ́kọ́ lọ́nà àmàlìkíyà tó bá lè borí lásán sẹlẹ̀ tó fi mú sẹlẹ̀ ìrọ̀lẹ́ lálàáfíà ọ̀gá yìí ló tó lálàáfíà. alákọ̀ọ́kọ́ ló wọlé yìí àti àtẹlẹwọ́ méjèèjì ilé ìwọ̀n kéegun ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtẹ́lẹ̀ wọn méjèèjì tẹ́ ẹ bá fi méjì fi fún kan ọdún mélòó ẹni mẹ́ta ó túnbọ̀ tó pé ńgbà tó bá fi àtẹ́lẹ̀ wọn kalẹ̀ nínú òun rẹ wàá fi kalẹ̀ lọ́nà tó yẹ pé wàá dàbò ilẹ̀ dáadáa wàá dàbò ilẹ̀ dáadáa tẹ́sí pé ńgbà tó bá forí kalẹ̀ lọ́wọ́ àmọ́ ọkọ̀ rẹ̀ lọ́nà ọ̀pàkọ́ ìgbà náà lọ́mọ ọwọ́ lọ́mọ ọ̀họ́ ẹ̀yìn ọ̀pọ̀ owó ti tẹ́lẹ̀ kò fi kalẹ̀ náà ló fi dé tẹ̀lé. èyí ti fi gbà tí ó máa ń ká forí kalẹ̀ àwọn atọ́ abáyé àwọn agbóyún láàrin ọwọ́ fún ìgbà tá à ń sàdúrà lórí ìforí kalẹ̀. èsì tí wọ́n ní kò ṣe nìyẹn tí wọ́n ní kò ṣe nì. wàá di ọwọ́ méjèèjì wá ké lélẹ̀ forí kalẹ̀ fún wa. ó di mẹ́ta wọ́n rọ́pọ̀ tẹ́yìn àti ẹ̀yin ti ti màkó orúkọ yín kíni bẹ́ẹ̀ eégún ni ọlọ́bí bẹ́ẹ̀ lórúkọ yín eégún ìwọ́n ti kọ́ sálẹ̀ ilé ìtumọ̀ sí ilé àbọ̀rọ̀ kọ́ sálẹ̀ wọ́n á gbọ́rọ̀ fún wa sókè tó ti gbàtà wá gbá ní oṣù kọ̀ọ̀kan wọ́n ti wá lẹ́sẹ̀. èèyàn kọ́ni sálẹ̀ níbi tí ìgbàgbé ń polówó fún ìròyìn ọ̀wọ́n náà tó fi yọ ọ̀kẹ́ kó o lè bá aláǹfààní àti orí sálẹ̀ tó ti tó àti ti yẹ. ó di márùn wọ́n akọ̀rọ̀ bẹ́ẹ̀ padà mẹ́yìn àti àwọn ọmọ àkàtẹ ẹsẹ̀ méjèèjì àwọn ọmọ àkàtẹ ẹsẹ̀ méjèèjì wàá tó fún àwọn náà kalẹ̀ tọ́ba fi méjì dábàá tó fi tó márùn ó di mélòó ó di méje ó sì wá fún àwọn ọmọ àkàtẹ ẹsẹ̀ tó fún wọn kalẹ̀ tó náà ní náà lọ wọn wàá wá sí wọn báyìí tọ́ba ti ṣe bá àwọn tí wọ́n kalẹ̀ lọ. ìgbésẹ̀ pé yọ ta ilé ìfẹ́ ẹsẹ̀ rẹ̀ tó borí fún ẹ̀dá báwọn lórí ìgbé máa ṣe rárá. ìgbésẹ̀ pé yọ ta nàró rẹ̀ báwọn lórí ìgbé máa ṣe lọ pé ọmọ ká àtàkùn àpòjù kan ọ̀fẹ́ wà báyìí. ìjà tó ta pẹ́ ni pé táwọn ọmọ tẹ̀lé yẹ nísàlẹ̀ alimami bukari àti muslim ló gbà wá eléyìí jẹ́ àwọn oríṣi dáàbò torí ìsàlẹ̀ nínú tí wọ́n bá ti máa ti bẹ́ẹ̀ fún wa sí ẹni tí ò ti máa ti bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ti bẹ́ẹ̀ ilé ìwé ìta ti gbé dáàbò tí ọ̀gbọ́n wa pẹ̀lú ìgbàlejò Muhammad sọlá ìṣẹ̀lẹ̀ ẹja àbùkù káma jáde náà onídàá káma jáde náà ní ládàá ìgbọ́dọ̀ wà fẹ́ràn wà púpọ̀ lọ́pàá lọ́dún náà lọ́dún ọ̀hánmẹ́ ìṣòro àlùfẹ́lẹ̀ fún wa. ko wa pupo lopaa lodun naa lodun rẹ̀ afa tó mú adéjì kan wà adéjì jẹ́ adéjì àbúlẹ̀ ìbùrùkọ̀ ẹ̀yìn rẹ̀ kọ́nà ọmọ yẹn ló ti wọ́n lánàá bí muhammed sọlọ́lá àlùfẹ́lẹ̀ sáà ìdá sọ́lá ọ̀fẹ́jẹ̀. ọjà ní oṣù tó gbàdé bá kírun wọ́n bá kírun wọ́n wá forí kalẹ̀ wọ́n kírun débi forí kalẹ̀ fọ̀rọ̀rájà bẹ́yìnà afọ bẹ́yìnà yẹ̀dẹ́yì fọ̀rọ̀rájà bẹ́yìnà yẹ̀dẹ́yì ìgbé dáná bí sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ́lẹ̀ wọ́n bá kírun débi forí kalẹ̀ wọ́n rán ya àwọn ọmọ méjèèjì wọ́n yà lẹ́nu tí wọ́n fi ọmọ méjèèjì wọ́n fi gbogbo ẹ̀kẹ́ yéésì kí wọ́n gbé wọn méjèèjì wọ́n gbé forí wọn ẹni ló fi máa ṣe nítorí kalẹ̀ wọ́n á gbọ́wọ́ ló gbé forí náà ẹni máa ya ọwọ́ wọn méjèèjì wọ́n ya apá wọn méjèèjì eléyìí ọjà ìdáná mi máa ń ṣe kájà ayélujára wọn bàyà ọmọ tó bọ́ káyìí wọ́n ya ọwọ́ débi pé fífi fún abíyá wọn méjèèjì ó ti hàn ẹgbẹ́ tó máa forí kalẹ̀ ọ fi funfun abíyá wọn yóò fi hàn síta ẹni tó máa wò wọn látẹ̀. ìyẹn sábí àdéhùn tó bá tún lọ fún un bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọn ètò ìdúgbò báyìí ẹni pé irú bí kọ́lọ̀ abíyá wọn tó lò yọ yàtọ̀ sí bí kọ́lọ̀ ara wọn tó lò. kọ́lọ̀ àti ojú lórí ẹ̀ dúdú náà kọ́lọ̀ abíyá ó yàtọ̀ sí kọ́lọ̀ ara ẹgbẹ́ ayé báwo kò lábíyá rẹ ló bá rẹ sílẹ̀ ẹ kọ́lọ̀ tó fi yá mi ní àdámà owó ìdè ẹ̀tọ́kùnrin ẹ̀yìn lọ́kùnrin mẹ́sì ẹ̀yọ́ máa nẹ́gbẹ́ ẹ̀rọ ẹ̀rọ tó sọ yìí kùtù gbàtẹ́ bá wọ mọ́tòláṣí lọ́kìọ̀ bẹ́ẹ̀ni tí bá ti nígbà tó gbàtẹ́ kùtù máa lè sílẹ̀ wípé wọ́n ní ọ̀tọ́ tọkùnrin ó kí ọ̀tọ̀ látọ̀kan lẹ́yìn àlẹ́ àdẹ́kẹ̀kẹ̀ mẹ́nu ṣẹ́yìn látọ̀ tí ò fi kàkà nínú rẹ̀ lẹ́yìn lẹ́yìn tí kàkà nínú rẹ̀ láti bẹ lẹ́yìn ká rẹ̀ kò wúlò lè fi kí ọ̀rẹ́ tí kàkà nínú rẹ̀ ti bẹ lẹ́yìn ká rẹ̀ má lọ kọ̀ ọ̀tọ̀ náà ní ìgbà márùn-ún àbí àrẹ̀ lébè ní títí tí wọ́n béèrè fi fún abíyá rẹ̀ méjèèjì kò túmọ̀ sí pé dandan wọ́n rí fi fún abíyá rẹ̀ méjèèjì lórí rẹ̀ tòṣùgbọ́n ti wà ń kò jẹ́ pété ẹ̀ bá fẹ́ rí fífi fún abíyá rẹ̀ tí ọba sábọ́ ń bẹ̀ ní ọba ti fi ní ọba rẹ̀ ó túbọ̀ sí pé kìí ti kọ́ pa apámára nígbà tó wá torí kalẹ̀ wọ́n yà apá torí pé apáta àyà kò lè fúnni láyé àdérí abíyá ìgbà tó ti jẹ́ pé tó ń bá forí kalẹ̀ ìrọ̀rùn ni wọ́n ń rí fífi fún abíyá rẹ̀ ó túbọ̀ sí pé wọ́n ti pa apámára nígbà tó wá torí nàìjíríà ni wọn lọ yà síbẹ̀ náà ni wọn náà máa ń ṣe ọba ń ṣe bẹ́ẹ̀ múra tó bá ti ṣe bẹ́ẹ̀ yíwà padà. nínú àdéhùn mi ètò àgbọ̀rọ̀ ìgbà àìsí náà náà ti gbà wọ́n wọ́n wọ́n àìsí. ọlọ́run sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ sọ pé ìdá àti mẹ́ta. وضع كفيك وارفع مرفقيك رواه مسلم nígbà tó bá forí kalẹ̀ ìgbà tó bá forí kalẹ̀ jẹ́ kí ọwọ́ rẹ̀ yóò lélẹ̀ jẹ́ kí ọwọ́ rẹ̀ àtẹlẹwọ́ rẹ̀ jẹ́ kó lélẹ̀ dáadáa màwọ́ rẹ̀ gbé sókè ìyẹn ni pé ọwọ́ ti lélẹ̀ ìgbọ̀nwọ́ wa wà lókè ìsìnkú àtẹ̀sílẹ̀ bíi dájá nígbà tá a bá forí kalẹ̀ wàá gbé ìgbọ̀nwọ́ rẹ̀ sókè lọ́nà tí ò ní jẹ́ pọ̀ nágbàlájà bíi ìgbà tá a dájá náwó kalẹ̀. lẹ́yìn rẹ̀ lọ́dún àdéhùn wa ilé ìfẹ́jọ́ wa. ìgbà nàbí ọ̀sùn ọ̀mọ́ àdìsílẹ̀ wọ́n jẹ́ ní tó ṣe kí ńgbà tó bá rò kúrò fọ́nrẹ́jẹ́ bí iná ọ̀fọ́ bẹ̀rẹ̀ wọ́n máa yẹ àwọn àkọ́wọ́ wọ́n fi gba nígbà kan wọ́n á máa àwọn àkọ́wọ́ nígbà tó bá rò bẹ́ẹ̀ náà àwọn di àwọn papọ̀ bí ọwọ́ lórí kálá rárá á àwọn Awa àgbọ̀ orúkọ wa mú bí ìgbà tí ìjọba fẹ́ kọ́ mọ́ wa lọ́wọ́ làwọn àdìgbò tó. wọ́n ní bẹ́ẹ̀ làbẹ́ mi ò bá àwọn tó lọ nígbà tó bá wù wọ́n máa ya àwọn ọmọ àtọwọ́ wọn. wàyí dà ṣùgbọ́n gbàdá mi bá forí kalẹ̀ aṣọ à wọ́n pa àmọ́ nígbà tí wọ́n á rúkú wọ́n ya ọmọ kábí ẹni tí ìgbà mọ́tò mọ́ta máa lọ́wọ́ àmọ́ ní korí kalẹ̀ wọ́n kọ́ ọmọ kápọ̀ wọ́n kọ́ ọmọ kápọ̀ wọ́n àwọn korí kalẹ̀ tẹ́lẹ̀ yìí ọjọ́ ìlànà mẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam rawahu Abu Abdillah al-Hakim ilé ìdí àlàyé díẹ̀ nínú àwọn ọ̀sán ló ìlànà mẹ́lẹ̀ Muhammad.

lọ́sẹ̀ ìbálẹ́jọ́ gbogbo ẹni tó gbọ́ ọmọ ẹni tó gbà dé tó ti tà torí ẹ ẹni tí a ti agbára láti máa ṣe àmúlò àwọn ọ̀gá ń gbọ́ gẹ́gẹ́ bí ìta sọ títà lè fi ọwọ́ àti sílẹ̀ ẹ má ti lórí sókè láti lè pọ̀ kí ni wọ́n máa sọ̀rọ̀ àdúgbò ọlọ́run tó gbogbo àti àbá ẹ̀ ọlọ́run ọ̀gbọ́n náà lọ́sẹ̀ náà mi lè ṣe máa wá sí omi ìṣẹ́ lọ́wọ́. ومنها ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكل ما لك عبد لا مانع لما اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد بكنا أتني ما نيتي ní kọrí ti méje ìdáhùn ìṣòro bá àdìsẹ́lẹ̀ wọ́n kíkọ́ ní ìlànà àmì ìṣòro àdìsẹ́lẹ̀ nígbà tá a bá forí kalẹ̀ bí kíkà forí kalẹ̀ gba iwájú àti inú wa àkọ́kọ́ nù àtẹ́lẹ̀ wa méjèèjì ó di mẹ́ta orúkún wa méjèèjì ó di márùn bákan náà orí àwọn ọmọ pàṣẹ wa ó di mélòó ó di méje. láti tún mọ̀ wa sọ̀rọ̀ bá wàhálì wàhálì sẹ́lẹ̀ wọ́n tó ti tó gbà tó má wọn kì í papá mára wọn kì í papá mára wọn yí àwọn ọmọ ya apá wọn bẹ́ẹ̀ náà lọ ẹ̀kọ́ àwọn ọmọ ẹsẹ lóòtú wọn báyìí bá ti tètè àwọn ọmọ bá wọn ti rìn náà bá ti tètè bẹ́ẹ̀ dáadáa tó bá kó àwọn àlàyé kékeré bàbá ń dáhùn lórí àbábá bẹ́ẹ̀ náà bákan náà atọ́rí ìgbé nínú ìlànà lẹ́yìn sọ̀rọ̀ máa lè ṣẹlẹ̀ òní báwo ni wọ́n máa tọwọ́ wọn ní ìgbà tó bá rò pọ̀ báwo ni wọ́n ti máa ti ọwọ́ wọn ní tó bá gbé orí sókè láti nígbà tó bá forí kalẹ̀ ike nígbà tó bá rò tó àwọn máa ká wọn wọn máa yà wọn wọn bá gba ọ̀rọ̀ fún orí ẹni tí à tó kọ́ mọ́ta máa wọn lọ́wọ́ bẹ́ẹ̀ lọ ẹ̀ka ọmọ lẹ́yìn wọn ló fi sábà rò ká gba ọ̀rọ̀ fún wa èyí wọ́n ọwọ́ lórí ọ̀rọ̀ fún rárá wọn gba ọ̀rọ̀ fún ìgbà tó tó kọ́ mọ́ta wọn lọ́wọ́ ìgbà Kalau aku kasih fẹ́ jẹ sàárì tó fẹ́ gbá àwẹ̀ àbí àbí gbogbo àǹfààní rẹ̀ tó fẹ́ ràn fún àwọn àpò. mẹ́ta ọ̀rọ̀ lè pé mẹ́rin rẹ̀ kó jẹ́. ní àtìníyà. ẹlẹ́yìn ọ̀pẹ̀ ṣe lọ́sàbí àwọn àṣìṣe àwọn ẹgbẹ́ wọn tó sọ pé. الربوبية توحيد الألوهية توحيد الأسماء والصفات أما ما سماه البعض بتوحيد الحاكمية هو بتوحيد الألوهية وجوان توحيد الألوهية وذلك فرض جميع أنواع العبادات إلى الله تعمل ولسي تحتاج إلى كذا الله láti mọ̀ pé bá lò lọ lọ́nà mílẹ̀ mílẹ̀ ìlú fúnfún ìlà lílẹ̀ tó torí délé àbúrò wá sẹ́kúrìtì rẹ̀ àbúrò sẹ́kúrìtì rẹ̀ lórí àwọn tó ń sọ báyìí àwọn àrò yìí ò lọ́n pè wọ́n àwọn tẹ́ ẹ̀ bá gbọ́ lọ́rọ̀ ẹ̀ gbọ̀gbọ́. tòtòrò ẹ̀ lè ti bọ́ǹbù àgbà ọ̀dọ́ ń jẹ́ alòsó lè ti bọ́ǹbù nàìjíríà yìí wọ́n ti mọ́ bu àwọn èèyàn ọlọ́run ọba ọba àpọ̀jù sí ọ̀rọ̀ náà. lẹ́yìn náà wọ́n fẹ́ lọ sí lóde.

alákùlà àánú ọba kò lórí ti mẹ́wàá èyí táwọn alùpùpù náà sọ ẹ̀ ń bẹ náà kúránì bí lẹ́sẹ̀ kúrọ̀ nítorí wàá kà kúránì láti bẹ̀rẹ̀ dókòó yóò rí pé oríṣi mẹ́ta náà tẹ̀wé nìkan sọ fún wa nípa ti ọlọ́ a gbọ́dọ̀ gbé ìtẹ̀ lọ́bẹ̀ lómi a gbọ́dọ̀ gbé lómi lè ti tẹ̀ bẹ́ẹ̀ tó sẹ́ni tó lè ti tẹ̀ tòdí ìdíkà ti sọ fún wa nípa iṣẹ́ àwọn èèyàn tó tẹ̀sí jọ bí wọn gbọdọ̀ sẹ́rí rẹ̀ lọ́sọ̀dọ̀ ẹlòmíì àyàfi ọlọ́ òun náà lè tó ìdúró ìlà tó ìdúró dúró hìyà tó ìdúró ìlà hìyà tó ọ̀gá ti sọ fún wa nípa tá lọ́lọ́ gan-an kí ni ìròyìn ẹ̀ kí ni ìròyìn rẹ̀ kí làwọn ẹsẹ̀ rẹ̀ ilé yẹn wọ́n fi lọ pé àlàfíà wọn ṣẹlẹ̀ àtẹ̀lẹ́ wọn lórí ti kẹrin kan mú wa bó bá lè dájú. wọ́n lè dájú àlàtàkù tó ń gbé kéde pé tó ọ̀rọ̀ sọ káwa ìfà àtàkù ìgbà tá ìjọ tá ìjọ ìjọ àjọ níjà tẹ́lẹ̀ tí máa ń gbé nǹkan tó sọ ní yẹ tí ní náà dẹ fún wàhálà eléyìí kò sí pípa tí àlọ́kà àbí túrà mi àná kò sí wàhálà kọ́ lọ́ba àrùn rẹ̀ lọ. tí ẹ bá ké túrà mi lẹ́ẹ̀mejì àmì ẹ ké túrà kan fún akémi tẹ̀lé kémi tẹ̀lé kó tó di kó kó túrà. wọ́n dá pípa tí àwọn ọ̀rọ̀ àmọ̀ sí lẹ́ẹ̀mejì fún ọ̀rọ̀ aláfíà. nítorí pé ẹni tó bá ta àmàdà tó dáadáa fẹ̀ rọ́kò ní tó tí ẹ máa fẹ́ kí ewu lórí tó kí ó lẹ́yìn pátá ìwé rẹ̀ ṣé nǹkan tó yẹ kí ẹ fọwọ́ ní pé bí àlùkò ìwọ̀n olóko mi ti kí máa ka ètò oríbi méjì ṣé nǹkan tó yẹ kí ẹ wọ̀ ní pé bóyá bó ṣe gùdù àbó ṣe síwájú nínú. méjì ni o wàá rí pé tó fẹ́ kà ní ló síwájú ní rábà alákọ̀ọ́kọ́ wàá wá ka ohun tí ó gùn ju tó fẹ́ kí ní rákà kejì lọ wàá sì jẹ́ kí n tó kí rákà kejì ọjọ́ kan wá lẹ́yìn tí alákọ̀ọ́kọ́ ni níbi ẹ̀sìn tó àkùrán. Ìyẹn ní gbèsè tó wọ́n tó gbàṣíà ló fi rákà alákọ̀ọ́kọ́ tó wà lókè tó wọ́n tó Maria ní rákà ẹlẹ́kẹ̀ lẹ́yìn tó kọjọ rán. lọ́wọ́ kọ́ pé ọ̀yà yọ ọ̀tá ń bẹ̀. Nígbà tó wá ti dé rákà ẹlẹ́kẹ̀ tó gbàṣíà wọ́n á kéwẹ̀. Ní orí ìbéèrè tí méjì gba ọ̀rọ̀ ọ̀dọ́ ẹ̀ máa ń sábà lè pé láka mẹ́ta mẹ́rin a ní bídà ìlú ọmọ tó jẹ bídà ilé rẹ bèrè pé ẹ kéèsì ìdára sọ fún ọmọ kíláàsì yìí. mélòó wọn pè sí fún yín ilé ìlú ní mẹ́jọ wọn pè tà wọn ilé ìlú ní mẹ́ẹ̀ẹ́dógún wọn pè tà wọn. ẹ̀ka ni wọ́n lé máa ké ẹ̀rẹ́ ní àlámúlẹ́síra márùn márùn ilé ìlú ní wọ́n fi wí láti mẹ́jọ mẹ́jọ. láwùjọ ìwọ máa dà èyí ló lọ́jà àwọn gọ́ọ̀mẹ́ntì ló fi wá èyí ló wọ́n náà gbàtí bá ti gbà wọ́n yìí káwọn yẹn tó sálámà tẹ̀ ti dé lọ́lé dájú ló lò ní mélòó ni bàbá ìgbè náà níta ti gbé náà kọ́ lọ́wọ́ gbà àti tó títí àwọn òkú ma irú kí ọkọ̀ tó kú tiẹ̀ kí wọ́n ni wọ́n fẹ́ràn wọ́n ò ní mà tó fẹ́ gbọ́ nítorí bá jẹ́ mà wọ́n ti wọ́n ti máa sọ báwọn báwọn pé àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ gbogbo eléyìí wọ́n kàn ta ìlú tó wọn bí táwọn èèyàn bí lẹ́ni àdìfẹ́ gbòòrò ló sì máa tẹ̀sán gbòòrò láwọn èèyàn ó wà very very big ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn ti nà sí máa ẹ owó ti wà kọ́mplikẹ́tì gbogbo wa ló sùn wọn lẹ́nu ẹ̀sìn tí wọ́n máa ta àwọn èèyàn jẹ lórí tìrì tó bá lọ sùn kú ní ìsìn lónìí tó bá tẹ́lẹ̀ tẹ́ máa lákòókò lọ sùn tí ó dùn lọ́wọ́ rẹ̀ lọ́sọ̀tún lọ sùn kú ní orí tìrì tìrì lè má mọ orí mi ti bá a lọ ó lè lè tẹ̀tẹ̀tẹ̀ tí wọ́n dá orí sàárè ilé ti ẹni fún yàtọ̀. ẹ dákun tó tó lọ ẹ jẹ́ kẹ́nu yóò kó o lọ gbogbo wa gbogbo wa ló ti ń ṣe ìmú tàbí tó o. lórí lórí di ẹlẹ́yìí báyìí àmúkàtà láti wá mọ̀ tó bá ti wá kúrò nílùú ti wà tó bá dé lómi ó lè fi nǹkan kan bẹ́ẹ̀ ti ń ṣe é lórí làwọn làwọn eléyìí náà ṣe gbogbo àwọn mùsùlùmí ṣe ṣe eléyìí gbọ́dọ̀ kó ọmọ ní ma ó ti máa mọ̀ pé yẹ àwọn ọ̀sẹ̀ jọ pé ètò wa ló máa dàbí. tó àwọn olùgbé ní ìsinmi ti rùn tán ẹ̀yà àlùmíjà ńlá ńlá kálukú ẹbí lè máa ń kálukú ní ọ̀nà ilé ìwòkàlẹ̀ fún ọ. ó ti máa rẹ̀ fúra rẹ̀ pé sọ ẹ dàpọ̀ wọ́n lọ́wọ́ alákòóbá. Islam yìí wà very very ó wà very very pure nísìnyí lọ́dọ̀ àwọn míì àárí bíbélì máa kú àárí ti máa kú àárí ti máa jù àárí ti máa kú àtúnwó lè ti tọ́ ọ́rùn àtúnwó lè ti tálẹ̀ lókè ẹ̀ lóko àtàkùn àlọ́ àtúnwó lò àmọ́ àti lè ti di èsì àti àlẹ́ lè ti di èsì àbọ̀tìbọ̀tì sọ lọ́ọ̀. tó ṣe àwọn òní wàhálà àbáwọn tó bá tẹ́tí òní rẹ̀ ọ̀pọ̀ àǹtọ́nà tó kalẹ̀ tó náà ló sùn wá tó náà ní àwọn bí ṣe ọ̀rọ̀ ìlú ìsìnkú ilé ẹ̀jẹ̀ tó bá fẹ́ tán jẹ ẹ̀dá pẹ̀lú àpàlà sí ìgbà pọ̀ ẹ bá yà ṣe kọ́ ọ̀rọ̀ ìwà àti ìdúró lọ sọ ilé ẹni tí ọba tó fàyè lẹ̀ fún sí lọ́nà ni wọ́n sì lọ́nà. àwọn ẹlẹ́sìn mi kọ́dà gan láwọn orí àtẹ̀tẹ̀ ní kí wọ́n ti lé ní tó takò dáhùn sí ọ̀rọ̀ tó lọ́wọ́ circumstances náà lọ́kọ́fà tẹ̀lé yẹn kò lọ́dọ̀ táwọn. Àlẹ́ ní ọ̀ ike wá kí àtọ̀ ayé ni ìgbà àti wá kí àtọ̀ ayé ni Nàìjíríà wá kí àtọ̀ ayé ni Ẹnìkíni. Wọ́n á fi gbogbo ẹ̀ wọ́n bá sọ gbogbo ẹ̀ ní ìgbà tí ò ní kú. Ìrẹ́ni kan wọ́n ní ìwọ obìnrin ọ̀gbọ́dọ̀ fi sọ́ọ̀tù. wọ́n ní lóò circumstances kan wò. abẹ́rẹ́ ìgbàgbọ́ wọ́n ní obìnrin gan kò tiẹ̀ gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ ti béèrè ọkọ rẹ̀ kọ́ bá béèrè. wọ́n circumstances kan wò. tó bákan náà wọ́n ti ní ẹ ipe ẹ ìtòwà bẹ́ẹ̀ ni pé kìí ti kó wọn ní kí ẹ máa ń rántí ìnáwó ti tẹ́lẹ̀ lásán o kí n má jẹ láéláé èyí ni mo máa tún bẹ́ẹ̀ ni kìí ti bẹ́ẹ̀ náà lẹ́bàá lọ sí àwọn àgbàlá gbogbo àwọn èrò yẹn náà tó wọ́n ní kìí ti pé kí ẹ máa tẹ̀sí ní lásán o kìí ti tẹ́lẹ̀ wọ́n ní tẹ́ láti lè wo etí ọ̀dọ́ ní ẹ̀ kàn. àwọn ọmọ ọ̀dà lọ bá yẹn sílẹ̀ subhan allah alazim síbẹ̀ náà láwọn àti ti gbogbo kọ́ wá di hebron alẹ́wà nígbà tá a sàn lẹ dàda àmàwé tí ò ní tòun ètò bẹ́ẹ̀ làwọn náà. Thank you.

ìyá máa lo èdè tó dé náà mùsùlùmí náà òṣèlú àwùjọ máa mọ̀ mùsùlùmí ló sọ̀rọ̀ ní ìgbàdúrà mùsùlùmí máa ń gbàdúrà gbàdúrà tó tó gbàdúrà fún irú yẹn tó lè máa lọ ní ọ̀nà lóró tó máa lọ ọba lọ máa lọ ìgbésọ ètò wọn gbé lọ náà àdúrà rẹ ẹ̀yìn tẹ ẹsẹ ṣe tẹ ẹsẹ ọlọpọ náà lọkà lọ eléyìí onídìí púpọ̀ bẹ́ẹ̀ wù lẹ́kẹ́ máa jà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صراط الذين أنعمت عليهم

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جعل كيدهم في تضليل وأرسل شاء الله ليبتلينا الله أكبر الله أكبر الله Allah